Eke ké hallelujah. Praise the Lord. Ní orúkọ Jésù. In the name of Jesus. Olúwa a fẹ́ gba àwọn èèyàn níyànjú ọ̀rọ̀ rẹ̀. Lord, we want to bring your word. We pray that to give our listeners understanding. Hallelujah. And amen arákùnrin àti arábìnrin tó ń gbọ́ wa ní ìrọ̀lẹ́ friends and brethren. a fẹ́ kó tẹ́tí gbọ́ ìgbìyànjú tí a ń mú wá láti. we like you to listen to this teaching. a mú ìgbìyànjú wa wá láti inú ìwé ìfihàn orí àti orí which we are bringing from Revelations chapters two and three. láti ọ̀sẹ̀ tó kọjá la ń sọ nípa ìjọ ìtàn ìjọ Ọlọ́run. And we have been talking from last week about the seven church ages. a sọ nípa pé ìwé tí Olúwa kọ sí ìjọ méje Asia. It's the letters of the twenty-seven churches in Asia. Tí a rí nínú ìwé ìfihàn orí kejì àti orí kẹta. In Revelation chapter two and three. Olúwa ń fi hàn wá pé ìjọ méje nìyí sí àpẹẹrẹ ìgbà méje. The Lord is revealing to us that these seven churches represent seven church ages. Ìgbà méje tí ó ṣẹlẹ̀ fún láàrin ìjọ Ọlọ́run Kristẹni. That happened in the history of Christianity. Hallelujah. Praise the Lord. We have talked about the very first church. In the days of Paul. Wherein Paul revealed the false prophets a nípa ìgbà kejì. we talked about the second church. tí a fi wé àwọn ìjọ ará Smyrna. which was typified by the church of Smyrna. a nípa ìgbà kẹta. the third church age. tí a fi wé àwọn ará Pagamu. typified by the church of Pergamos. Olúwa sì ń ìjọ kọ̀ọ̀kan wọ̀nyí àti àgbà kọ̀ọ̀kan ní ìkìlọ̀. for each church God gave them a warning. a sì ń sọ fún wọn ohun tí ó ń ṣẹlẹ̀ àti ohun tí ó máa ṣẹlẹ̀ láàrin wọn. and he told them what will happen among them ó sì sọ fún ẹni tó bá ṣe ẹni tó bá ṣẹ́gun ohun tí yóò fún and the promise is always always given to the overcomer. ó sì ń sọ nípa èyí tó bá jẹ́ àṣírídì wọn kí wọ́n lè mọ ibi tí wọ́n ti ṣubú. also God revealed their failures that they might know where they have fallen. sọ nípa ìjọ kẹta ìgbà kẹrin náà. the fourth church age we also talked about. ilé ìní ta fi wé àwọn ará Tiatira. this was the church of the Thyatira. ibi tí Ọlọ́run ti sọ pé. wherein God said. pé ẹ̀sìn mìíràn tuntun wá gbéra wọn have established another religion. tí ọlọ́run fi ṣe àpẹẹrẹ obìnrin a pè ní jezebeli. the Jezebel religion. tó jẹ́ pé àwọn náà wá tún bẹ̀rẹ̀ sí ní pé àwọn ní wòlíì lóòótọ́. in which they also call themselves prophets. ni pé àwọn pé àwọn ní wé àwọn jẹ́ ìjẹ̀sìn fi pè ní wòlíì yẹn. and they call themselves that is they are saying they are also Christians. ọlọ́run sọ pé wọ́n pè àwọn ní wòlíì. God says they call themselves prophets. ni pé àwọn náà pè àwọn ní ọmọlẹ́yìn Kristi. Eh, that is to say that they also call themselves Christians. ṣùgbọ́n ní wọ́n ń but it says they were idol worshippers and they could teach people to worship idols. and it says they also teach people to commit fornication. what kind of fornication are we talking about? The, I, the spiritual fornication is what we're talking about. wherein they worship idols. this since the establishment of another religion. àkọ́kọ́ kọ́kọ́ bíi a code. which started as a false doctrine. nígbà wá fìdí múlẹ̀ tán. and when this false doctrine has become established. ó wá sọra rẹ̀ di ìjọ tirẹ̀. it became a church of its own. ó bẹ̀rẹ̀ bí ẹ̀kọ́ àwọn tó ń fẹ́ máa ṣojú rere sí àwọn òṣèlú àwọn ìjọba. it started like the doctrine of Balaam wherein the, the seek of uh, the influence of political leaders. lẹ́yìn yẹn wọ́n tún bí di pé kí wọ́n fẹ́ ṣe aṣojú. then they started to choose one leader for the whole church. tó wá ń pè tẹ́lẹ̀ kọ which is called the doctrine of the Nicolaitans. wọ́n á fẹ́ nìkan ṣe ọba láàrin ìjọ. wherein they make one man the head of the church. pé ohun tó bá sọ lábẹ́gẹ́ àwọn tó láti dákẹ́ ẹnu wọn. who is the dictator to the church. wọn wá gba ẹ̀mí mímọ́ Ọlọ́run láyè láti sọ̀rọ̀ mọ́. thereby disallowing the Holy Spirit to lead the people. wọn gba ẹ̀mí Ọlọ́run láti láti ẹni ẹnikẹ́ni mọ́. or to speak from anybody else. àfi olórí àti tó fi pè ní aṣojú ẹnìkan ló lè sọ̀rọ̀. except the mighty leader that they have chosen. Ìbí ó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ òdìbẹ́ wa di ara ó sọra rẹ̀ di ìjọ kan. This all started as a false doctrine but finally it ended up as a religion. Ìjọ e, ìlànà ni a fi ṣàpèwé obìnrin tá a pè ní Jezebeli yẹn. Which is typified by Jezebel. Bọ̀ àwa bọ́ àwa sọ nípa àmàbọ́ sí ẹ̀kọ́ ìgbà karùn-ún nísìnyí. now we are going to the fifth church age. ní orí kẹta ìfihàn orí kẹta. in Revelation chapter three. eléyìí ni ìgbà karùn-ún yìí la fi ṣe àpẹẹrẹ àwọn ará Sádì. which is typified by the church at Sardis. ó ní àti sí áńgẹ́lì ìjọ ní kọ̀wé. and unto the angel of the church in Sardis write. nǹkan wọ̀nyí bí ẹni tí ó ní ẹ̀mí méje Ọlọ́run. these things saith he that hath the seven spirits of God. àti ìràwọ̀ méje ní wípé. and the seven stars. èmi mọ iṣẹ́ rẹ. I know thy works. Àti pé ìwọ ní orúkọ pé ìwọ ń bẹ láàyè. That thou hast a name. ṣùgbọ́n ìwọ kù. That thou livest and art dead. Ó ní mo máa ṣọ́ra. Be watchful. Ó fi ẹsẹ̀ ohun tí ó kù múlẹ̀. and strengthen the things which remain. tí ó láti kú. that are ready to die. nítorí èmi kò rí iṣẹ́ rẹ ní Ọlọ́run. for I have not found thy works perfect before God. hallelujah. praise the Lord. mo fẹ́ kó mo fẹ́ sọ ìtàn ohun ṣẹlẹ̀ yìí o. now I tell you what happens in this time. kí sọ nípa obìnrin tá a pè ní yẹn sẹ́. as we have been talking about the Jezebel. yàtọ̀ pé ó ìjọ tó fara rẹ̀ sílẹ̀ ní ìlú Róòmù. which typifies the Roman religion. tó yẹ pé nígbà tí àwọn olórí uh, olórí ìjọba Róòmù. in which the political leaders of Rome. tó sọ ìjọ Christian di ìjọ tí gbogbo ìlú láti dì mú. established Catholicism as the state religion. ìhun tó ṣẹlẹ̀ ni pé. What happened is. àwọn tí wọ́n tàpá sí ohun tí. that anybody. ọba ìlú sọ yẹn sẹ́. that was contrary that does not allow with this proclamation ọba bẹ̀sì nípa wọn. was persecuted by the emperor. wọ́n a sì mú ọ̀pọ̀lọpọ̀ wọn a sì sọ wọ́n sínú túbú. and many of them were jailed. àwọn tí wọ́n kù. And those that were left, wọ́n láti máa yọ̀rẹ̀ ṣe ẹ̀sìn ẹ̀sìn wọn nínú ni. They have to practice true Christianity in secret ṣùgbọ́n ìjọ wọ̀nyẹn ìjọ yẹn nìkan ló wá kù lórí ilẹ̀. and only this church of Rome remained. ṣùgbọ́n Ọlọ́run ò fi ìjọ kò fi ìyà kò fi iṣẹ́ rẹ̀ sílẹ̀ rárá. but God did not allow his work to fail. ìgbà yẹn là ń pè ní ìgbà òkùnkùn. this was what's called in history the dark ages. nítorí pé kò wá sí ẹni tó tiẹ̀ wá lè sọ tẹ́lẹ̀ kankan mọ́. because there was really no prophet anymore. nígbà tí wọ́n ti nígbà tí wọ́n ti mú ẹ̀kọ́ òdì láti gbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ òdì yẹn. because when all those false doctrines started. they have made a law that nobody else could speak the word of God. àfẹ́ni tí àwọn except them that they have chosen as their leader. as we have said before. this doctrine of the Nicolaitans the Bible Jesus says hates it nítorí pé wọ́n yan ẹnìkan láti jẹ́ aṣojú. because they chose one person to become the leader. wọ́n sọ pé gbogbo àwọn tó kò panu mọ́. and then everybody else must keep quiet. ìgbà tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ èṣù náà sì wàá mú ọmọ tirẹ̀ di aṣojú láàrin wọn. and when they do this Satan raises up his own people to become the leader. tó bá dẹ̀ ti di ọmọ tirẹ̀ ló di aṣojú. and then when his own disciples become the leader. yóò wá pa yóò wá sí ní mú gbogbo àwọn tó kò dákẹ́ kò tó bá sọ̀rọ̀ mọ́. he will begin to silence everybody else. ẹ̀mí mímọ́ Ọlọ́run ò ní lè sọ̀rọ̀ mọ́ pàpà. and the Holy Spirit of God cannot speak anymore àfi kí àwọn èèyàn yapa. Uh, except they break away. tí wọn bá lè yapa. if they cannot break away. àfi kí àwòrán ibi ìgbà tí ẹ̀sìn bá fẹ́ di òkú pátápátá nìyẹn. then the religion becomes dead completely. nígbà yìí sẹ́ this time. pé àwọn tí wọ́n ti sọra wọn di ẹlẹ́sìn jezebeli sẹ́. because so many as many as have believed the the, the church of àwọn jezebel. àwọn ni wọ́n ní ọ̀pá àṣẹ lórí ìlú. they have political authority in the churches. àwọn ni why. kí ni ìlérí tọ́lọ́run ṣe fún àwọn léyìn. and what did God promise these people. ó ní ẹni tí ó bá ṣẹ́gun ní ẹsẹ̀ karùn-ún. he said whosoever overcometh. òun náà ni a ó fi aṣọ funfun wọ̀. shall be clothed in white raiment. kì yóò pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé yìí. and I will not blot out his name out of the book of life orúkọ rẹ̀ níwájú bàbá mi. But I will confess his name before my father. Ẹni tí ó bá lé kí ó gbọ́. And before his angels. He that hath an ear, let him hear. Gbọ́ ohun tí èmi ń sọ fún àwọn What the Spirit saith unto Alleluia. the churches. Praise the Lord. Ilé yìí fi hàn wá pé. This shows us. Ìgbà ìgbà yìí. That this time. Ohunkóhun ti fẹ́ di kúkú pátápátá the everything was dying. bọ́lọ́n sọ pé. but God says. àwọn tó orúkọ wọn bá wà ìwé yìí tẹ́lẹ̀. that anybody whose name is in the book of life. wọ́n bá lè ṣẹ́gun. and he overcomes. wọ́n bá lè dúró jíjó òpin. Stay standing unto the end. Òun kì yóò pa orúkọ wọn rẹ. His name shall not be blotted out of the book. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ti jẹ́ kí Jezebel yẹn tàn wọ́n jẹ. But all those who has been deceived by Jezebel. Mo fẹ́ kó mọ̀ pé. I want you to know. that if they take this religious uh, deception and they do not overcome. and they follow this false religion. bowing down for what they call Paul and Peter. bowing down for the images of Mary. I want you to know. that Jesus says. that he will blot out their names from the book of life. because they have not overcome. praise Praise God. Àtúntò ìjọ tó tún tẹ̀lé. In the church that I was following. Ní ìgbà kẹfà nìyẹn This is the sixth church age. Ní ẹsẹ̀ In verse seven. Orí orí kẹta. Of chapter three. Ó àti sí áńgẹ́lì ìjọ ti Philadelphia kọ̀wé. It says unto, unto the angel of the church of Philadelphia. Nǹkan wọ̀nyí ẹni tí ó jẹ́ mímọ́ wí. Right. This thing saith he that is holy. Ẹni tí í ṣe olóòótọ́. He that is true. Ẹni tí ó ní kọ́kọ́rọ́ Dáfídì. This thing saith he that has, uh, has the key of David. Ẹni tí ó ṣí tí kò sí he that openeth and no man shutteth. And shutteth and no man openeth. I know thy works. Behold, I have set before thee an open door. And no man can shut it. For thou hast a little strength. And has kept my word. And has not denied my name. Hallelujah. Praise God. I'd like to talk to you about the sixth church age. this sixth church age after the establishment of this Jezebel religion. then the people started breaking away and they were called Protestants. these people who know the truth. there was one priest among the people of the Jezebel religion was the first to break away. Martin Luther. And this was Martin Luther. Nígbà tó bẹ̀rẹ̀ sí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní fi hàn pé ohun tí ẹ̀ ń ṣe yìí tẹ̀ ń forí God showed to him very clearly that bowing down for these idols. was vain. ó sì bẹ̀rẹ̀ sí ní ka bíbélì jìkà lára rẹ̀. and he began to read the bible himself. ọlọ́run sì bẹ̀rẹ̀ sí ní fi hàn pé. and God began to reveal to him. orí òdodo yóò là nípa ìgbàgbọ́ ni. that the righteous shall be saved by faith. òun náà sì bẹ̀rẹ̀ sí ní wàásù òtítọ́. and he began to preach the true word of God. pàtó bẹ̀rẹ̀ sí ní wàásù òtítọ́ sẹ́. and when he began to preach the true word of God. ìjọ olóòmù sì Roman Catholics excommunicated him. when he broke away from them, he began to preach the true word of God. And many people began to believe. And this is where Protestantism began. And they began to break away from this Catholic religion. Because they began to see that truly what the Bible says is different and from what the Roman Catholic Church practices. and that is where God has begun started revealing the truth again from then on. many began to see that we must be born again. and they began to see that God still gives people the Holy Spirit. and many people began to see that God God can deliver us from the power of sin. bẹ̀rẹ̀ sí ní fi òtítọ́ ọ̀pọ̀lọpọ̀ òtítọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ọlọ́run fi mọ̀. the word of God started being revealed again. títí di ìgbà tí à ń pè ní ìgbà àwọn ará Philadelphia yìí nìyẹn. Uh, from the time of the Philadelphia church. ìgbà tí àwọn ará Philadelphia yìí yìí. when this church of the Philadelphia. ní ìgbà tí wọ́n ṣe. in their time. àwọn náà bẹ̀rẹ̀ sí ni mọ̀ pé ó yẹ ká tiẹ̀ máa wà tún àwọn ọ̀pọ̀lọpọ̀ mìíràn. they began to know that they should start preaching the word of God. and they became evangelists. ibi tí bẹ̀rẹ̀ sí ni wọ́n bẹ̀rẹ̀ sí ni mú ìhèrè Kristi wá fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ nìyẹn. spreading the word of God all over the world. that Jesus saves from sin. Jésù ìta sọ tẹ́lẹ̀ yìí sẹ́. that this Jesus that we talk about is the only way to the kingdom of God. ohun tí sọ pé òun rí i pé wọ́n mú ní agbára kan nìyẹn. and that is what Jesus was talking about. ní ilé ìdáǹkà ní ẹsẹ̀ ìkẹjọ rẹ̀. in verse eight of chapter three. pé èmi mọ iṣẹ́ rẹ. I know thy works. kíyèsí mo gbé ilẹ̀kùn tí ó ṣí kalẹ̀ níwájú rẹ. behold I set before thee an open door. sẹ́ni tí ó lè tì í. and no man can shut it. pé ìwọ lè agbára díẹ̀. for thou hast a little strength. ìwọ sì pa ọ̀rọ̀ mi mọ́. and has kept my word. ìwọ kò sì sẹ́ orúkọ mi. and has not denied my name. hallelujah. praise the Lord. this gospel that we are preaching preaching to you the name of Jesus is what we are telling you. That if you can hold on to the name of Jesus and walk with Jesus, the name of Jesus will save you. He heals you. The name of Jesus will take you to the kingdom of God. It is the name to which every knee must bow in heaven and on earth. Praise God. What is the promise of God to the sixth church age? àríkà nínú ní ẹsẹ̀ rẹ̀. it is found in verse ten. jákọ́ sọ ìyìn tí ọlọ́run yin àwọn ìjọ yìí. here is God's praise for this church. ilé ní ìjọ tí a sọ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìrere káàkiri gbogbo ayé o. this church that started establishing and, and, witnessing the word of God. ní ẹsẹ̀ ìkẹjọ in verses eight and nine it says behold in verse nine. synagogue I will make them of the synagogue of Satan. àwọn we say they are Jews and are not. but do lie. behold I will make them to come and worship before thy feet èmi ti fẹ́ ọ. and to know that I have loved thee. yẹn ni gbogbo àwọn tó jẹ́ ẹ̀sìn asán wọ̀nyẹn sẹ́. that is all these people who are following false Lord, religions. Ọlọ́run yóò bẹ̀rẹ̀ ní mú kí wọ́n rí òtítọ́ pé. God will begin to show them the truth. pé àwọn tí à jí ìrere yìí sẹ́ òtítọ́ ni. those of us preaching the true word of God are telling the truth. pé àwọn ajíhìnrere wọn ní agbára láti máa múni lára dálóòótọ́. missionaries have true power to to, to heal the sick. díẹ̀ tí Jésù bẹ̀rẹ̀ sí ní mú agbára ìmúniláradá and that is why Jesus begins to bring ní agbára agbára tó fún àwọn apostles ní àkọ́kọ́ sí ní the power uh, given unto the apostles in the beginning is returning to Christians now. sọ apostles nígbà sẹ́. because he told the apostles of that time. he said go ye and open the eyes of the blind. make the lame to walk. and heal the sick. and raise the dead. kẹ̀sì and preach the gospel of Jesus. nígbà tí Jésù sì bẹ̀rẹ̀ sí fún àwọn ọmọ àwọn ti si si fun awon omo awon ti igba Philadelphia yìí ṣe ó oh, fún ní agbára yìí. and he gave the same power to the church of the Philadelphia. ó bẹ̀rẹ̀ sí ní sọ pé kí ní fa agbára yìí máa mú àwọn aláìsàn lára and he gave them power to begin to heal the sick. máa mú àwọn òkú jíjẹ pàpà. and raise the dead also. láti máa wàásù ìrírí gbogbo. and preach the gospel of Jesus Christ. léèlì Jésù sọ pé àmì yóò máa bá àwọn tó bá ń òun. that's why Jesus said these signs shall follow them that believe. àmì náà sì ti ń bá wa nìjí dì ní and these signs are following us till today. and that's why we are telling you about this gospel. There was no inadequacy mentioned about the church. It gave them a praise and a promise. What was the promise? In verse 10 nítorí tí ìwọ ti pa ọ̀rọ̀ mi mọ́. because thou hast kept the word of my patience. èmi pẹ̀lú yóò pa ọ́ mọ́. I also will keep thee. kúrò nínú wákàtí ìdánwò. from the hour of temptation. tí ń bọ̀ wá dé bá gbogbo ayé. which shall come upon all the world. láti dán àwọn tí ń gbé orí ilẹ̀ ayé wò. to try them that dwell upon the earth. hallelujah. praise the Lord. fẹ́ kó mọ̀ pé ìdánwò kan ń bọ̀ lórí ilẹ̀ iṣẹ́. there is coming a temptation upon the earth. sórí ìgbà àwọn yìí. in this time of the Philadelphia church. ìgbà náà nígbà láti ìgbà tó ti bẹ̀rẹ̀ tá a ti bẹ̀rẹ̀ sí ní rán àwọn ìwà ayé ìrere sí orílẹ̀ ayé gbogbo. This was the beginning of Uh, missionaries uh, unto the rest of the world. láti òpin ayé ni ìgbà Philadelphia yóò sì máa ṣẹlẹ̀. from then on to the end of the world the Philadelphia church will continue. because we shall preach the gospel unto the end of the world. ìgbà ìgbẹ̀yìn ayé sì ni aṣòdì sí Kristi kan yóò gbé ara rẹ̀ dìde. at the end of this world will rise the Antichrist. ìgbà náà ni ìgbà àdánwò yóò ṣẹlẹ̀. and that is the time of temptation that is being spoken about here. ilé ìgbésọ pé òun yóò pa àwọn tó ń jẹ́ àwọn that he will protect the true Christians. àwọn tó ń jẹ́ ọmọlẹ́yìn Kristi tó ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yìí sẹ́. who are truly following the word of God. tí wọ́n sì pa ẹ̀rí Kristi yìí mọ́ and obey the testimony of Jesus. The Lord Jesus says he will protect them at that time. Hallelujah. Praise the Lord. What is this promise unto the Philadelphia church in verse 12? Him that overcometh will I make a pillar in the temple of my God and he shall go no more out and I will write upon him the name of my God and the name of the city of my God which is New Jerusalem. hallelujah. Hey, praise the Lord. that is why we say we are certain. that this heavenly Jerusalem belongs to us. who truly follow Jesus. if you accept the truth that we are telling you now. and begin to learn the true word of God from the evangelist. he says ye shall know the truth. and the truth shall make you free. this promise given by Jesus fún àwọn tó wà ní ìgbà tiwa yìí. for those of us who are alive at this time. tó ti bẹ̀rẹ̀ láti ìgbà ayé ni àwọn ará Philadelphia ṣe. this period that has started from the Philadelphia church age. dídé òpáyé ni yóò nígbà náà yóò sì máa rìn. unto this end of the world. ó ní àwọn tí ó bá ṣẹ́gun sẹ́. he says they that overcome. àwa yóò dàbí òpó nínú ilé Ọlọ́run ni. shall be made pillars in the temple of God. Jerusalem tọ̀run yẹn ti wá ní. in the heavenly Jerusalem. ibi ni Jerusalem tọ̀run yẹn wà á rí nínú ìfihàn orí kọkànlélógún. which is written about in Revelations. ó ní nínú Jerusalem yẹn sẹ́. in the new heavenly Jerusalem. ìbẹ̀lẹ̀ a sọ pé wúrà ni ní òde rẹ̀. that is made of gold. pé wà fàdákà àti wúrà ni gbogbo òde àti ògiri rẹ̀ sẹ́ golden walls. hallelujah. praise the lord. ó sọ pé kò sí yóò sí ẹlẹ́ṣẹ̀ ń bẹ̀ o. and he says there shall be no sinners there. ìta ni àwọn olè yóò máa wà. the thieves and liars shall be outside. ìta òde ni àwọn ajá yóò máa wà. and the dogs will be outside. kì yóò sí ohunkóhun tí ń mú ní lẹ́ṣẹ̀ nínú náà. there shall be nothing there that makes people sin. ṣùgbọ́n àwọn tó bá jẹ́ ti Kristi nínú ìgbà yìí. but they that are truly following Jesus. nínú ìgbà yìí sẹ́ àwọn ni ó nílé àti òpó nínú nínú Jerusalem tuntun yẹn. shall be made pillars in New Jerusalem. hallelujah. praise the Lord. wa sọ ìgbà keje. Now let's go to the seventh church age. In verse fourteen. And it says to the angel of the church of Laodicea write. This is what is said by the Amen. The faithful and true witness. The beginning of the creation of God. I know thy works. That thou art neither cold nor hot. I would thou art cold or hot. Or hot. So then, because thou art lukewarm, and neither cold nor hot, I will spew thee out of my mouth, because thou from my mouth. hallelujah. praise the Lord. eléyìí sọ nípa ìgbẹ̀yìn ayé yìí. this is talking about the end of the world. ibi tí ọ̀pọ̀lọpọ̀ táwọn pe àwọn ní ẹ̀sìn wherein many who call themselves Christians. táwọn náà sọ pé àwọn náà pẹ̀lú àwọn ọmọlẹ́yìn Kristi ìgbẹ̀yìn ayé iṣẹ́. who calls themselves Christians at the end of the world. táwọn náà sọ pé àwọn náà ti jẹ́ àtúnbí lóòótọ́ là ń pe àwọn náà ti atunbi loooto pe awon naa ti datunbi born again. wọ́n sọ pé àwọn náà ti dàtúnbí ṣùgbọ́n wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbóná kò tutù. are getting lukewarm. wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ojú rere níwájú ìjọba. They are beginning to seek influence with politicians. And many cannot fully uh, profess Jesus anymore. They have become lukewarm. Because their lamp is beginning to get burnt out. the oil of the Holy Spirit given unto Christians is is is draining out. sì sọ pé. and the bible says. kí wọ́n kí ó ro òróró ẹ̀mí mọ́ náà that you should you should. Uh, Star this Holy Spirit. Kó o sì jẹ́ kí ẹ̀mí rẹ̀ máa di And let the Holy Spirit within you be hot. Kó jẹ jẹ́ gbogbo tútù. Don't let it be lukewarm. Nítorí pé Jésù sọ òwe kan fún wa. Because Jesus gave us a parable. Ní ìwé orí Twenty-five. amẹ́wàá tó wá pàdé ọkọ ìyàwó. the ten virgins who were waiting for the husband. pé àwọn mẹ́wàá àwọn márùn-ún jẹ́ olódodo àbí olóòótọ́. the five of them were wise. ọlọ́wọ́ àwọn márùn-ún sì jẹ́ aláìgbọ́n. and five were foolish. àwọn aláìgbọ́n wọn ò mú epo lọ́wọ́. the foolish did not have any oil. wọ́n gbá lọ́wọ́ ṣùgbọ́n àtùpà wọn they had a lamp but they had no oil epo àtùpà sì tán. and the oil was finished. nítorí pé ọkọ ìyàwó tètè dé. because the husband waited uh, for some time. ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ ọlọ́gbọ́n o because those that were wise. wọ́n mú èpo lọ́wọ́. they had oil in their lamps. wọ́n tún mú èpo tó kù wọ́n tún mú èpo sínú ìgò lọ́wọ́. and they had extra oil. ṣùgbọ́n tí ọkọ ìyàwó máa fi dé. but when the husbandman came. ó ní àwọn tí wọ́n mú epo lọ́wọ́ wọ́n tún bọ̀ tún wọ́n tún bọ̀ tún fún tún àtùpà wọn ṣe. he said them that had oil or make the alarm to work ṣùgbọ́n they had no oil the lamp has died that's why they began to buy oil to run to buy oil they ran to purchase oil and the came this typifies how people are getting lukewarm today they claim to accept Jesus before and they are born again ṣe mọ́. and they say they sin no more. ṣe báyìí fún bí ọdún mélòó kan. for some years they practice Christianity. ṣùgbọ́n nígbà tí ó bá di pé uh, Jésù náà ò tí ì dé síbẹ̀. but when Jesus tarries wọ́n bá àwọn náà bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tí wọ́n sọ pé wọ́n ṣe tẹ́lẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ sí ní ṣe. they also began practicing the things that were, they were not practicing before. ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó bá rí àwọn obìnrin mìíràn. and many of them if you see some women. pé àwọn ò kì í ṣe àwọn láwọn ti gba Kristi o. who claim to have accepted Christ. nígbà gba Kristi yẹn. after accepting Christ. gbogbo ká máa are using all kinds of uh, cosmetics they stop doing those. but after some time. they become lukewarm. and they began to use these cosmetics again. they begin to use all kinds of cosmetics. wear all kinds of high heel shoes. and they will start looking for biblical passages to establish themselves saying that Jesus didn't say we shouldn't be fashionable. Ah, mo fẹ́ kó mọ̀ pé but I like you to know ni wọ́n ń dì that this is lukewarmness. wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lọ sínú normal and if they are not careful they will end up in hell. òtítí pé sọ pé yóò ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé sí wọn ni pé. and this is what Jesus says about the end of time. nígbà tó bá di pé Jésù yóò yọ. that before Jesus comes. àwọn tí wọ́n múra sílẹ̀ yóò lọ pàdé Jésù láwọ̀ sọ́mọ̀. those that are waiting for Jesus will meet with him in the air. àwọn tí wọ́n sì kù lẹ́yìn. and those that are remaining. they shall go through the tribulation ti lọ. because the hot Jesus has come. ṣùgbọ́n àwọn yóò wá máa dúró pẹ̀lú aṣòdì Kristi. and they will be around to witness the Antichrist. nígbà tí aṣòdì Kristi bá bẹ̀rẹ̀ sí ní gbógun ti àwọn si ni ń jẹ́ Kristi. and when he, the Antichrist begin to persecute Christians. ọ̀pọ̀lọpọ̀ ni wọn ni wọn yóò gbé lórí. many of them shall be killed. ọ̀pọ̀lọpọ̀ ni wọn ògiri òòrò pé wọ́n gba àmì aṣòdì Kristi without accepting the mark of the Antichrist they will not be able to read this in the book of Revelation chapter thirteen. Jesus says you should be careful now. rárá. don't be lukewarm. Jésù yóò time is coming when Jesus shall come. and we shall talk more about this next week. But I want you to know that you should know what you are doing. mo fẹ́ sọ nípa ìlérí ọlọ́run tọ́lọ́run ṣe fáwọn ará bí yìí o. what is the promise of God unto this people. kó lè mọ̀ pé ìlérí ló pọ̀ jù. that you might know that their promise is the greatest at this end of time. ọlọ́run túbọ̀ ń fi ọ̀pọ̀lọpọ̀ àṣírí hàn fún wa. God is showing us more revelations. ìjẹ́ tó jẹ́ pé ìgbẹ̀yìn ayé yìí ni ọlọ́run fún wọn ní ìlérí tó pọ̀ jù. that's why he gave the greatest promise at this end of the world. which is the seventh church that we are in right now. ó bẹ̀rẹ̀ láti ìgbà ìkẹfà. started from the sixth church and marched with the seventh church age. Because in the seventh church age God will reveal more to Christians. Revelation of the power from Jesus Christ. Of of of how to be translated without dying. That's why he gave the great promise to the seven churches, The greatest promise among the seven churches. That they will sit with him in his throne and rule. Do you want to rule with Jesus? Do you want to be a Eh, eh, ah, ah, ah, do you want to be a leader in the kingdom that is to come? àwọn will be leaders in the church to come. when a new world is established. do you want to have a part in this kingdom? bow down and we shall pray for you. repent. má ṣe jẹ́ do not be lukewarm. let Jesus live in you. jẹ́ kí and the Holy Spirit hot within you. kó and begin to establish and practice Jesus. we pray for our listeners, Lord in the name of Jesus. we pray that you give them a, a, a fervent spirit so that they may not look one that they might do the will of God. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word. www.gospeldistribution.org and you can send us email on the internet our web our email address is webmaster at gospeldistribution.org webmaster at gospeldistribution.org and you can also read all our literature on the internet freely god bless you and see you, we we'll see you again next time in jesus name